Ọlọ́run nìyẹn. Tọ́ba ti fẹ́ fi agbára rẹ̀ hàn. Whenever I want to show forth his power. Àfihàn pé èmi ni Olúwa. Just for him to show that he is the Lord. Ọlọ́run nìyẹn. That's God. Ẹ mọ̀ pé àwọn kan ríra wọn bí Ọlọ́run. Some people see themselves as God. Àwọn orílẹ̀-èdè kan ríra wọn bí Ọlọ́run. Some nations even see themselves as God. Pé kò sí tá a lè ṣe. That they have power over everything. Ṣùgbọ́n báyìí ìwárìrì mú wọn. But now they have been trembled. Ọlọ́run nìyẹn. That's God. Ó fi hàn pé. Showing that. Lẹ́yìn mi. After him. Kò sẹ́ni kankan. There's none. I'm still coming. We're still going to enter through prayer. We're going to shout the hallelujah at the third time. After God. Sister. There's nobody lẹ́yìn ọlọ́run. after God. kò sí ẹnì kankan there is nobody. bẹ́ẹ̀ bá rí ẹni tí ń pera rẹ̀ bí ọlọ́run. if you see someone calling himself my God. ọlọ́run ti ready tó fẹ́ nà mí. God is not yet prepared to be the person. tí ọlọ́run bá ti ready tó fẹ́ mú àná. God set capture the powerful one. agbára ó di dìndìnrín. now become powerless. a fẹ́ ké nígbà kẹta. they shall till the third time. má bẹ̀rù. do not fear. ọlọ́run bẹ pẹ̀lú rẹ. the Lord is with you. má bẹ̀rù. fear not. ogun ò lè borí ẹ. battle will not conquer you. má bẹ̀rù. sọ́ọ́dì before it match. ó ẹgbẹ́ rí ọ̀tún ẹgbẹ́ ẹgbẹ̀rún lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ó ní ṣùgbọ́n kìkì ojú rẹ̀ tó ó ti mọ̀ pé gbogbo nǹkan yóò ṣẹlẹ̀. it's still only your eyes that used to see it. so you don't need to panic. má ṣe bẹ̀rù má fòyà. ó ní láti bẹ̀rù mi tí ò sí ẹ̀rù. you do not fear where there is no fear. abẹ́rẹ́ kéméjì láyẹn nígbà kẹta. want to shout the third. sí olódùmarè. to the almighty. ẹnìkan tí àṣẹ àtagbára ń bẹ lọ́wọ́ ẹ̀. the only one who holds the power and the authority. once assaulted once. ẹ kéméjì láti ọlọ́run. hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Begin to wave your hands to him. Wave your hands to him. Sing a song from your heart. Sing a song from your heart. All living souls. Sing a song from your heart. ẹ sing a song from your head. sing a song from your head. sing a song from your head. ó mú mi wà láyé ó ṣe pé ó ó mú mi wà láyé ó ṣe pé ó ọ̀pọ̀ ló fẹ́ rọjọ́ òní ṣùgbọ́n wọ́n ti kú sọ pé kò tó kàn ló mú wọn lọ ó mú mi wà láyé. Yes, I'm a joy. Just begin to wave your hands. I'm a joy. Begin to wave your hands. Oh, mommy, wala Oh, say so. Oh, mommy, wala Oh, say so. Ọ̀pọ̀ ló fẹ́ rọjọ́ òní ṣùgbọ́n wọ́n ti kú. Àìsàn táyé sọ pé kò tó gbà ló mú wọn lọ. Ó mú mi Osi. Máa ju ọwọ́ rẹ sí. Get to wave your hands to the almighty. Get to wave your hands. Get to wave your hands. Get to wave your hands. Get to wave your hands. Síbẹ̀ Olúwa Bó ti wù kó rí o. Ìdààmú ayé yẹn pọ̀. Síbẹ̀ Olúwa dára. Ẹ máa ju ọwọ́ ẹ̀. Síbẹ̀ Olúwa fẹ́ mi ó ti wù borí o ìdààmú ayé yìí lè pọ̀ o síbẹ̀ olúwa dára ẹ pariwo sí bàbá síbẹ̀ olúwa dára ó ti wù borí ìdààmú ayé yìí lè pọ̀ síbẹ̀ olúwa dára ẹ kà máa juwọ́ yẹn sí juwọ́ yẹn sí lọ́jọ́ mo rí jẹ òhò olúwa látọ̀tọ̀ rẹ wá lọ́jọ́ mo rí mu òhò olúwa látọ̀tọ̀ rẹ wá ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé. yẹn sí ẹ jọ̀wọ́ yẹn sí lọ́jọ́ mo rí jẹ ooo. lọ́jọ́ mo rí jẹ ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé lọ. Amen. Amen. Blessed be the name of the Lord. Hey. Who is worthy to ọjọ́ gbogbo fún mi. Ah! Onípàlà. Lord, man. tó mi ṣoṣo olúwa bà májẹ̀mú ẹ̀ṣẹ̀ jẹ́ lórí mi. God destroy the covenant of sin over my life. kí ni mo ní kó ṣe. destroy the covenant of sin over my life. gbogbo ẹ̀ṣẹ̀ tó ti di májẹ̀mú sí ayé mi. every sin that has become covenant to my life. olúwa bàjẹ́ láàárọ̀ yìí. Lord destroy this morning. olúwa bàjẹ́ láàárọ̀ yìí. Lord destroy this morning. ọyọyọyọyọyọyọyọyọ. Jesus' mighty name we've prayed tonight. We are going to repeat that prayer. Every covenant sin over this nation. Olúwa fi ẹ̀jẹ̀ Lord use your blood to. Ẹ̀yin Children of God talk talk. Májẹ̀mú ẹ̀sìn. Every of sin. Over this nation. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ bàjẹ́. Lord use your blood to destroy it. Ọyọ yọ yọ yọ yọ yọ yọ. wá wá. for Jesus mighty name we prayed. ẹ gbà á pray. májẹ̀mú ẹ̀ṣẹ̀ lórí ayé. every covenant of over. olúwa fi ẹ̀jẹ̀ jésù bàjẹ́. Lord use blood of Jesus to destroy it. ẹ gbàdúrà yẹn o. pray that prayer. májẹ̀mú ẹ̀ṣẹ̀. every covenant of sin. lórí ayé. over the world. ẹ̀jẹ̀ jésù. the blood of Jesus. ẹ bàjẹ́. destroy it. ọjọ́ yọ yọ yọ yọ yọ yọ yọ. jésù olúwa wá. jesus my name we pray. ẹ ti lè dó gbogbo ènìyàn. let's stand up everybody. ẹ gbàdúrà. pray. bí ènìyàn bá ń bínú sí ènìyàn. if human beings angry against each other. ènìyàn lọ bẹ̀ sí ènìyàn. they are going to take woman bẹ́ẹ̀ to be shaped. kọ́mọ bínú mọ́. that means to play on behalf of someone not to be angry again no matter how that person is. ènìyàn ó yí ohun padà torí bẹ̀. you are going to change your vote because you have been bẹ̀. kò bí ọlọ́run bá ń bínú sí ènìyàn ta ló bẹ̀ sí ọlọ́run. but if God is angry against human being why are you going to pray. àánú ló kù tó bẹ̀ sọlọ. it is just mercy that you are going to sign. lórí ọlọ́run ní má jẹ̀mú pẹ̀lú àánú. because God have confidence with mercy. gbogbo ẹ gbé ọwọ́ méjèèjì sókè ẹ̀yìn tiwọn. raise up your two hands pe orúkọ jésù. call the name of jesus. olúwa fi àánú bẹ ayé wò. lord use your mercy to visit the world. nítorí Jesus Christ. torí kí ni mo pè because of the death of Christ. fi àánú bẹ ayé wò. use mercy to visit the world. fi àánú bẹ ayé wò. use mercy to visit the world. fi àánú bẹ ayé wò. use mercy to visit the world. ọyọ yọ yọ yọ yọ yọ yọ yọ. I tell you to pray. Yeah. olúwa wá. Jesus mighty name we pray. ẹ gbàdúrà yẹn o. he did not pray that prayer. sẹ́ẹ̀rì títí ṣẹlẹ̀ yìí. it thing that is happening. o méjì ni. it is two things. sáyìn ikú àti ìyàn ni. it is a sign of death and famine. ẹ rí pé ẹ ti ń sọ wípé ẹ ń ra báàgì rice twenty thousand. he said you have been buying bag of rice for twenty thousand. if you are not taking your loss forty thousand. i don't care if we rise to forty thousand. wọ́n bọ̀ wá. i'm still coming. economy ọmọ wálẹ̀. the economy will be. ó di ọmọ wọn and likewise the food will be skyrocketed. that's what is going to happen. ọrọ̀ ajé yín bí epo tẹ́ kójúlé yóò máa wálẹ̀. all your wealth will now be coming down but the food will now be increased because it's the hand of the God that is angry. ẹ tún àdúrà gbà. repeat that prayer. kí ni mo ní kó fi bí ayé wò. mercy. o. tí mo sọ yìí lè yé ẹ̀yin kan. some people may not comprehend what i'm saying. you may not understand it very well kò sí iye ijọ́ tó déjúmọ́ lébi ọlọ́run bá ń bínú ń bínú àfi bọ́ bá sà. no matter how long you stay at home God is angry is angry. wọ́n bá ra wáyà rice márùn. five five bag of rice. wọ́n bá lu márùn létọ́ ọjẹ́ tó tán. he spent five months at home and after finishing it. ẹ nawọ́ sókè. raise up your hands. kí ni mo ní kó fi bí ayé wò. God see mercy to visit the world nítorí tani. because of the death of Christ. torí Jésù. because of Christ. ẹ ké. shout. fi àánú bí ayé wò. use mercy to visit the world. nítorí Jésù. because of Christ. ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. olúwa wá. in Jesus mighty name we pray. Raise your two hands like this. Ẹ máa pariwo. You are going to shout. Gbogbo tí ń jẹ́ coronavirus. Everything called coronavirus. Olúwa fi gbé mi. Lord use fire to swallow it. Kí ni mo ní kó fi gbé mi? Lord use fire to swallow it. The Bible say our God is a consuming fire. Ìbéèrè wípé Olúwa. Ẹ fi ọwọ́ méjèèjì sókè. Lọ́sọ̀. A fẹ́. You did not want it. Olúwa gbé mi. Lọ swallow it. Olúwa gbé mi. Lọ swallow it. Oyo yo yo yo yo yo. Turn it to prayer. olúwa wá. Jesus mighty name we prayed. ẹ tún repeat that prayer. tí ọlọ́run bá gbé mi láàárọ̀ yìí. God swallow it up this morning. ẹ gbogbo àwọn tó wà lórí àìsàn tó lè yẹn wọ́n sì máa dìde lẹ̀. you see those that are on sick bed will begin to rise up. àlọ́ ní kò ní bù jẹ mọ́ ó ní ẹ̀yin tó ti bù jẹ tó bá ti bù ó ní tẹ́ ẹ bá ti wo Jésù ó ní orú ejò yẹn máa kú. he to not smite thee again those that have been smiting remember the look upon Jesus ẹ àdúrà yẹn gbà. repeat that prayer. a fẹ́ mọ́ nínú ayé. we do not want it in the world. nítorí àwọn àyànfẹ́. because of the Lord. olúwa gbẹ̀mí. lọ swallow. ọyọ yọ yọ yọ yọ yọ yọ yọ. olúwa wá. for jesus mighty name we pray. ẹ dúró dáadáa. stand firm. ẹ wá béèrè fún agbára ọlọ́run. ask for god power. ó rí àwọn tí màá fi mọ́dákú ṣeré ó rí mẹ́rin ìbádákú ní ìsìnpáyà ní ìrẹ́ni gbélé. those that used to deal with death you see nobody will carry them. ọkùnrin àwọn yàtí wọn máa náà rìn ni wọ́n máa sọ pé ẹgbẹ́ wọ́n máa sọ pé ìwọ náà gbé. he say carry the person everybody will dodge him. ẹ jẹ́ nìkan ó ké. let someone shout wọ̀ mí ní agbára. empower me. agbára tí ọ̀tá òfin ní mú mi. the power that will not allow the enemy to capture me. agbára tí kíni òfin ní ṣe. the power that. ọmọ wọ̀ mí lágbára. lord empower me. mo fẹ́ agbára. i need power. wọ̀ mí ní agbára. empower me. ọyọyọyọyọyọyọyọyọyọ. wọ̀ mí ẹ wọ̀ mí ẹ wọ̀ mí ẹ wọ̀ mí Jésù Olúwa wá. In Jesus' mighty name we pray. Maybe you do not compare what I'm saying. As, listen to this. ilé Ọlọ́run gbọ̀ngàn ni wọ́n ní kí wọ́n ó tì. You know has to close the house of God. Jẹ́ kí o yí ọ dáadáa, o yí ọ. Ọkàn rẹ ni tẹ́ḿpìlì Ọlọ́run. Your heart is the temple of God tí a bá tó ti ọkàn rẹ is when your heart is being closed. that is when practical comes in. ibi tí a ti jọ ń pàdé gẹ́gẹ́ bí tẹ́ḿpìlì kọ̀ọ̀kan ní gbọ̀ngàn. where we now meet as a church oh. is called temple. Eh, so ẹnì kọ̀ọ̀kan wa each and every one of us our heart is the temple of God. don't you know that your body is the temple of God. bí tẹ́ḿpìlì ọ̀bá ní tọ́ kó ní nínú ayé ó fẹ̀gbin lọ. but if the temple now lacks what's supposed to happen we now begin to insult ask for power. ẹ sọ pé olúwa dá iná agbára sí mi lára. you are going to be asking the lord clothe me with that power of fire. kí ni iná agbára rẹ. fire of power. olúwa amen. ẹ gbalẹ̀ kẹta. pray the third time. what do I call the third corona? corona that is the corona of the arrow of the devil that they use problem to send to someone's life. as we have the hiv of the spiritual one likewise we have the physical one. ẹ pe jésù lẹ́ẹ̀kan ṣoṣo. call the name of Jesus once. begin to say. dá iná yí ilé mi ká. Put fire over my household. Dá iná yí àwọn ọmọ mi ká. Put fire over my life. Dá iná yí aya mi ká. Dá iná yí mi ká. And likewise my son. Ọyọ yọ yọ yọ yọ yọ yọ yọ. Let's go to God in prayer. olúwa wá. in Jesus mighty name we pray. ẹ jí àdúrà yẹn padà. change that prayer. bẹ́ẹ̀ bá ti porúkọ Jésù lẹ́ẹ̀kan. when you call upon the name of Christ once. ìgbà méje lẹ́ẹ̀pẹ̀ ẹ̀jẹ̀ Jésù. you are going to call upon the blood of Jesus seven times. ẹ̀jẹ̀ Jésù máa sàn lórí mi. The blood of Jesus continues to work. over my head. You call upon the blood of Jesus seven times. Máa sàn lórí ọmọ mi. Begin to shed on my life. Máa sàn lórí ilé mi. Shed on my household. The blood of Jesus. Ọyọ́ máa sàn. Begin to shed. Ọyọ́ yọ yọ yọ yọ yọ yọ yọ. I Ajab! olúwa wá. in Jesus mighty name we pray. ẹ tún ìgbà mẹ́ta lẹ́ pé. you're going to come. ẹ̀jẹ̀ jésù sàn lórí mi mẹ́ẹ̀sẹ̀ pa. mo ti dé wọ o mẹ́ẹ̀sẹ̀ pa. ẹ̀jẹ̀ jésù sàn lórí ọmọ mi ó ti dé wọ o. ẹ̀jẹ̀ Jésù san lórí àyà mi ó ti dé wọ́ o èsè pa. ẹ̀jẹ̀ Jésù sàn lórí ilé mi ó ti dé wọ́ o èsè pa. ẹ tó àdúrà gbà ẹ̀jẹ̀ Jésù ní ká call upon the blood of Jesus. Begin to flow over my life. You are going to call it some time. Begin to flow over my children. Begin to flow over my life. ẹ̀jẹ̀ jésù jésù olúwa wá. in the name we pray. ó kú kan. it remain once. bíbélì pé. the bible says. wọ́n fẹ́rẹ̀ ohun gbogbo la fi ẹ̀jẹ̀ rà padà. it's almost everything that been redeemed with blood. masuki dalia kavaya li makaba. gbogbo ẹran tí èèyàn bá pa ní ẹ̀jẹ̀ rẹ̀ ń wọlé. every animal tí Jésù ti kú lórí àgbélébú ni ẹ̀jẹ̀ ti wọlé mọ́. it is when Jesus died on the cross of Calvary that's why the blood begins to enter because there is a certain blood on top of the flowing. fún ìgbènijà àti ẹ jí ẹnìkan gbà nígbà kẹta. let someone pray the third time. ẹ pe ẹ̀jẹ̀ Jésù yẹn náà. call upon the blood of Jesus. máa sàn lórí mi o. begin to flow for my life. máa sàn lórí ọmọ mi. begin to flow for my children. máa sàn nínú ilé mi. begin to flow in my house. máa sàn lórí iṣẹ́ mi. begin to flow for my work. ọyọyọyọyọyọyọyọyọyọ. olúwa wá. in Jesus mighty name we pray. stand where I stand. torí a sì ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láti gbàdúrà lẹ́yìn ẹ̀ máa wọ́n kọ́ lọ́dọ̀ lọ. wà á máa tẹnu mọ́. begin to hammer. gbogbo ọfà ọ̀tá lára mi. every arrow of enemy in my body. jáde. come kí ni mo ní kó ṣe. come ẹ̀yin tí ẹ lè sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. those of you that can talk talk. ọfà tí ń bẹ lára ẹlòmíì burú ti. The arrows on people's body is even more terrible. ẹ máa tẹnumọ́. you begin to hammer. ọfà lára mi. every arrow in my body. àlejò lọ jẹ́. you are a visitor. jáde lára mi. come out of my body. jáde lára mi. come out of my body. ọyọ yọ yọ yọ yọ yọ yọ yọ. olúwa wá. in Jesus mighty name we pray. ẹ dúró dáadáa. stand firm. ọfà tí ayé ti dá ìgbà àtàkókò fún lára mi. every arrow that the world has given time and time in my body. ọfà tí wọ́n ṣe kínni. every arrow. ẹ mà sọ pé jáde lára mi. you begin to say come out of my body. ìwọ ọfà ìgbà àti àkókò. every arrow of time and time. jáde lára mi. come out of my body. jáde lára mi. come out of my body. ọyọ yọ yọ yọ yọ yọ yọ yọ. olúwa wá. for jesus mighty name we pray. ẹ gbàdúrà yẹn nígbà kẹta. pray the third time. gbogbo májèlé ayé tí dọ́kítọ̀ rí náà rí lára mi. every poisonous of the world that the doctor used to see my body come out of my body. májèlé ayé. every poisonous of the world. tí dọ́kítọ̀ ayé ò rí. that the only doctor used to see come out of my body. májèlé ayé. Consciousness of the what? The doctor ayé orí náà rí. And the doctor refused to see Jáde lára mi. Come out of my body. Ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. olúwa in Jesus mighty name we pray. ẹ̀yin abiyamọ ẹjọ́ ẹ̀ náwó ọ̀tún síwájú. sub your right hand. ẹ bínú ẹ gbàdúrà yìí gbogbo ibi tí ọ̀tá dúró sí láti gbomi lójú mi. everywhere the enemy has stood to make me weep. olúwa rán iná labẹ kọjá o. Lord send your fire. kí ni kọ́ labẹ kọjá. fire of the Lord pass through the place. gbogbo ibi tí ọ̀tá dúró sí. everywhere the enemy. tó ti lóun fẹ́ gbomi lójú mi. that says going to make me to weep. Fire. Lábẹ̀ kọjá. Pass through the place. through the place. Jésù. Olúwa wá. In Jesus mighty name we pray. Ẹ gbé ọwọ́ méjèèjì sókè. Raise up your two hands. Jẹ́ nkọrin yẹn délẹ̀ kó o tó gbé. Olúwa máa ń fàyè gbà á. Olúwa máa ń fàyè gbà o. Olúwa máa ń fàyè gbà kú ọmọ o. Ìgbàgbọ́ mi ò gbé. Olúwa máa ń fàyè gbà Olúwa máa ń fàyè gbà o fàyè gbà kú ọmọ o ìgbàgbọ́ mi ò gbé. àbí ṣé ìgbàgbọ́ tiẹ̀ gbé ni olúwa má fàyè gbà olúwa má fàyè gbà o olúwa má fàyè gbà kú àyà o ìgbàgbọ́ mi o ẹ jẹ́ nìkan sọ̀rọ̀ sókè náà o. olúwa máa fàyè gbà olúwa má fàyè gbà o olúwa má fàyè gbà kú ọmọ o ìgbàgbọ́ mi ò pé. abiyamọ náwó ọ̀tún sí pẹpẹ ẹ tó àdúrà yẹn gbà. Be that prayer. Níbo ni ọ̀tá ti fẹ́ gbomi lójú mi? Where is the place that the enemy want to make me serious? Ibo lọ̀tá ti fẹ́ pa mí lẹ́kọ̀ọ́? Where does the enemy want to make me weak? Iná! Fire! Ẹ lọ bẹ̀ kọjá! That's the place! Ọyọyọyọyọyọyọyọ! According to prayer! olúwa wá. in jesus mighty name we pray. ẹ gbọ́ èdè yìí o. listen to this language. olúwa sọ pé ẹ̀yin kan bẹ́ẹ̀ ń bí kẹ́ ẹ yìí o. the lord says some people are here and pray this prayer. ọ̀gá ọ̀gá yín ti ń ṣe yín díẹ̀díẹ̀. there are some things that is happening to you very soon in your body. ọlọ́run says you shout. ogun tí wọ́n pa sí mi lára. every problem that has been shown my body. iná gbé jáde láàárọ̀. fire take that from my body. àròkò kéde. ọ̀pọ̀ ogun tí wọ́n pa sí mi lá iná gbé jáde lára mi ọyọyọyọyọyọyọyọyọ. jésù olúwa in jesus mighty name we pray. ó kú ẹ̀kan sẹ́. it remain what. ẹ máa sọ. you begin to say. èyí tí wọ́n pa sí mi la. ogun àfọwọ́fà àti àròkò táyé pa sí mi la. jáde lára mi. come out of my body. masali akafaru makabada ogun àfọwọ́fà. The problem that I come back answer. Àròkò tí ayé pa sí mi lá. The problem that I'm smelling against me. Méjèèjì ni ẹ máa kó. You begin to dance together. Jáde lára Come out of my body. Ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. Oh, Turn into prayer. wá wá. in Jesus mighty name we pray. I'm still on that prayer stretch your to the front. kí ló dínà mi. what is obstructing my way. olúwa tiná love is fire consume with fire. all consume with fire. kí ló ń tó dínà má mi. What is obstructing my way? Olúwa náà bọ̀. Lord consume me. Ọyọyọyọyọyọyọyọyọ. Lord consume to prayer. olúwa wá. in Jesus' name we prayed. ẹ ti gbàdúrà yẹn o. you have not prayed that prayer. wòlíì a máa fi iṣẹ́ dínà máa yàn. prophet do use word to obstruct people. wọ́n a máa fi àgádágodo dínà máa yàn. they use parlour to obstruct people. wọ́n a máa rí àyànmọ́mọ́ igi láti wọ́n a máa kàmọ́ igi láti dínà máa yàn. even lay destiny to obstruct people. ọmọ èèyàn lè dínà máa yàn. Your children can even obstruct you. Ìyàwó lè dínà mọ́ yàn. Likewise, your wife can obstruct you. Your friend can obstruct you. Orogún òwò lè dínà mọ́ yàn orogún ẹbí lè dínà mọ́yàn orogún agbègbè lè dínà mọ́yàn so ogun ilé àná lè dínà mọ́yàn. problem of your in can even obstruct. kò sí tí ò lè dínà. there is nothing that can obstruct. má yànnà náà lọ́kọ̀ọ̀kan. but before. síwájú ẹ̀ tó bá. and repeat the prayer. ohun tí wọ́n fi dínà mọ́ mi. everything that I been used to obstruct my way. olúwa ti iná bọ̀ láàárọ̀. this morning. olúwa ti iná bọ̀. don olúwa in Jesus mighty name we pray. ẹ ọwọ́ yẹn padà sókè. raise up the two hands. bẹ́ẹ̀ tí màá sọ̀rọ̀ gbogbo ọ̀nà tó ti every road that I have been from from this morning. olúwa là á. Lord pave it. kí mo ní kó lúwo Lord pave it. gbogbo ọ̀nà tó dí. every road that has been obscured. láti àárọ̀ yìí lọ. from this morning henceforth. olúwa bá ń là Lord pave it for me. ọyọyọyọyọyọyọyọ. jésù olúwa wá. in jesus mighty name we pray. ẹgbẹ́ yọ̀ kan tó kù. pray the last one. olúwa pé ìrànlọ́wọ́ jáde fún mi lọ́sẹ̀. lord call my help this morning. ẹ̀yin ọmọge tẹ́ ń jókòó yìí. you dey young girl that you are sitting down. sẹ̀mí ẹ ti dá ọmọge mọ̀ ẹ ti dá sẹ̀mí ọmọge mọ̀. see some able girl and some they are pre-adult. mi ò sọ pé able girl o. That is mi dùn. ẹ mo ti gbọ́ ìwọ lọ sọ́dí lẹ́hùn. ebi mo ṣe parí programu ní ẹrùn mu ni. i'm just completing one program at ẹrùn mu. Ah. ọlọ́run ó gbà ọ́. may the lord deliver you. orí òkè ni mo ságbàdí ẹrùn mu. from the mountain to ẹrùn mu. ẹ ẹ gbé ọwọ́ yẹn sókè ẹ máa sọ. So. Raise up your hand and begin to say it. bẹ́ẹ̀ bá ti pe Jésù. When you call upon the Christ. Pé ìrànlọ́wọ́ jáde fún mi lọ́sẹ̀ yìí. Call my help for me this week. Kí ni mo ní kó pè jáde? Call upon my help out uh, this week. Pé ìrànlọ́wọ́ jáde fún mi. Call help for me this week. Ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. jésù olúwa wá. jesus mighty name we pray. ẹnáwó sí pẹpẹ. stretch your hand to the altar. mo olódùmarè sọ̀rọ̀. i communicate with almighty. ìwọ bá ṣe àmín. if you can say amen. ilẹ̀kùn ire gbogbo tí ọ̀tá tì. every door of goodness. ọ̀sẹ̀ yìí ilẹ̀kùn yẹn máa ṣí níwájú rẹ̀. this week the lord may be open this this morning amen. everywhere that your um, road have been blocked. báyìí lolúwa sọ. that says the lord. lọ́sẹ̀ yìí. this week ọ̀nà máa là fún ọ. may the lord be paved for you this week amen. gbogbo ẹ̀yin tírètí yín pin. every people that is so ó bẹ olódùmarè ìrànlọ́wọ́ tí ó yí ayé yé padà ó dìde fún ayé yé. mo bí ọlọ́run lórílẹ̀‐èdè. I upon the Lord upon the nation. We don't want that in this nation. Àfẹ́ àìsàn. We do not sickness. Olúwa tilẹ̀kùn mọ́. God shut against them. Amen. Jesus name. Àfẹ́ káàkiri ayé. We do even want it all over the world. Àfẹ́ ìbànújẹ́. We do want sorrow. Olúwa. Lord. Nítorí pé àwọn àyànfẹ́. Because of the shout of the Lord. Olúwa tilẹ̀kùn mọ́. Lord shut against them. Amen ẹ̀jẹ̀ jésù máa sàn. the blood of joy continue to flow. ẹ̀jẹ̀ jésù máa sàn. the blood of joy continue to flow. ẹ̀jẹ̀ jésù máa sàn. blood of joy continue to flow. ẹ̀jẹ̀ jésù máa sàn. blood of joy continue to flow. ẹ̀jẹ̀ jésù máa sàn. blood of joy continue to flow. ó yẹ máa sàn. begin to flow. ó yẹ máa sàn. begin to flow. ó yẹ máa sàn. begin to flow. ó yẹ máa sàn. begin to flow. ó yẹ máa sàn. begin to flow. ó yẹ máa sàn. begin to flow. ó yẹ máa sàn. begin to flow. ó yẹ máa sàn. begin to flow. gbogbo ẹni tó ń bẹ lórí àìsàn. everybody on the street. ẹgbẹ́ ìmúláradá. be healed. Jesus. Ògo ni fórúkọ Olúwa. Glory to the mighty. Ẹ̀yin èèyàn ẹ lọ rí àánú receive mercy. Ẹ lọ Receive mercy. Ẹ lọ Receive mercy. Ẹ lọ Receive mercy. Ọ̀nà yín là. Your way be true. Ẹ lọ prosper. Prosper. Prosper. Ògo Olúwa. Glory be to the mighty. Ẹ mú ọrẹ jáde fún àdúrà yẹn. Bring that offering for the prayer. Ọrẹ yìí Ọlọ́run kọ́ ìyà ò ní sáláì o ò ní ṣaláìní àṣẹ ìrànlọ́wọ́ kó pàlẹ́ ọ àṣẹ àánú kó pàlẹ́ ọ àṣẹ ojúrere kó pàlẹ́ ọ àṣẹ ìgbédìde kó pàlẹ́ ọ ọ̀nà rẹ gbogbo kó là ní ọ̀sẹ̀ yìí o máa rí àánú gbà o ò ní sí ẹsẹ̀ gbé àánú máa mú ọ tayọ ohun tí ọ̀ là kọjá kó di testimony Jésù Olúwa wa. amen amen amen Jesus. God bless you. Ọ̀run àná máa sí fún yín. Amen. Ọ̀run àná máa sí fún yín. Amen. Ọ̀run àná máa sí fún yín. Amen. Ọlọ́run nínú agbára rẹ̀ yọ yà yín lẹ́nu. Amen. Ẹ̀rì ànúgbà. Amen. Ẹ̀rì ànúgbà. Amen. Ẹ̀rì ànúgbà. Amen. Ẹ̀rì ànúgbà. Amen. Ẹ̀rì ànúgbà. Amen area number. amen. area number. amen. area number. amen. ìrànlọ́wọ́ dìde fún yín. amen. ọ̀nà ọ̀la fún yín. amen. ọ̀nà ọ̀la fún yín. amen. ọ̀nà ọ̀la fún yín. amen. ọ̀nà ọ̀la fún yín. amen. ọ̀nà ọ̀la fún yín. amen. ọ̀nà ọ̀la fún yín. amen. ọ̀nà ọ̀la fún yín. amen. ọ̀nà ọ̀la fún yín. amen. ẹ pàtẹ́wọ́ fún Ọlọ́run dáadáa. put your hands together for the Lord very well. mi ò gbọ́ àtẹ́wọ́ ni. I can hear it. Jésù ni màá lóògùn ọkọ ẹ má ṣe jẹ́ ká bẹ̀rù má ṣe bẹ̀rù ẹ̀kún fún ayọ̀ nítorí Jésù ló wá ọkọ bó ti wù kí jìnnà lọ yọmọ ọkọ wa gúnlẹ̀ nítorí pé bàbá wa ló ń tukọ̀ ó sì mọ̀ pé a wà nínú ọkọ̀ nítorí pé bàbá wa ló ń tukọ̀ nítorí pé bàbá wa ló ń tukọ̀ nítorí pé bàbá wa ló ń tukọ̀ nítorí pé dáàdì wa ló ń tukọ̀ ah, nítorí pé bàbá wa ló ń tukọ̀ nítorí pé bàbá wa ló ń tukọ̀ nínú ọkọ̀. ó pàtẹ́wọ́ fún ọlọ́run dáadáa. rògbòdìyàn orílẹ̀-èdè òjẹ́ lómi ò lè pàtẹ́wọ́ mọ́. hallelujah. hallelujah. ọwọ́ olúwa nìyẹn. That's the end of the law. Kí ni mo pè é? What did I say? Ọwọ́ Olúwa nìyẹn. That's the end of the law. Tí ọwọ́ ẹ̀ bá ti dé. If the end should come. Yóò fẹ́ kí ayé ọmọ kó wà. It will make everybody to know that he exists. Ọwọ́ Olúwa nìyẹn. That's the end of the law. Ọwọ́ Olúwa nìyẹn. That's the end of the law. Ẹlòmíì sùn sílé àwọn pé bó mo fẹ́ ṣe báyìí. Some are sleeping at home right now and they are saying that what can I do now? Tí wọ́n bá ní kí wọ́n tilẹ̀kùn ilẹ̀kùn ilé ìjọsìn. He, the day you close down every church. Ọkàn rẹ gangan ni ò gbọ́dọ̀ Your heart must not be cold. Torí tẹ́ḿpìlì Ọlọ́run ni ọkàn rẹ. Because the, your heart is the temple of God. So ọkàn rẹ ni ò dúró. Your heart must not stop. Ọkàn rẹ ni ò rẹ̀wẹ̀sì. And it must not be weary. À ń wá ọ̀nà àbáyọ lọ́nà kan tàbí ọ̀nà mẹ́rin. We are looking for a way out in one way or the other. Láti rí pé ogun tó dìde sí ayé sẹ́ni. To make sure we overcome the battle against the world. Ṣùgbọ́n gbogbo ìṣẹ́gun wà lọ́wọ́ Ọlọ́run. For all victory belongs to God. Mo fìgbà pé pẹ̀lú àdúrà àárọ̀ yìí. And I believe with the prayer of this morning. Ìṣẹ́gun ti dájú. Our victory is sure. Ẹ̀yin tí ẹ mọ̀ pé You that make big ritual, wave your right hand to God. God bless you. Ọlọ́run á yín. God bless you. Ọlọ́run á yín. God bless you. Ọlọ́run á yín. Ní ọjọ́ ẹ bẹ̀rẹ̀ láti ọjọ́ Wednesday. Let me start from Wednesday. Ní ọjọ́ Wednesday. On Wednesday. Ìṣòro ẹ̀yin ọkùnrin. Men's vigil. Ẹ jẹ́ á pàdé ní orí òkè Ọlọ́nkọ́lé. Let us meet at Ọlọ́nkọ́lé's mountain. Ní alẹ́ Wednesday. On Wednesday night tí ó bá pé a máa pinra wa ní fifty fifty nígbà tá a bá di ọlọ́nkọ́lé. if we are going to share ourselves in fifty per group. a máa yanjú ẹ. we know what to do. ní ọlọ́nkọ́lé. at ọlọ́nkọ́lé. aago mọ́kànlá la bẹ̀rẹ̀. we start by eleven pm. aago méjìlá parí. around about two. ọkùnrin. men alone. ọkùnrin. men. ọkùnrin. men. lọ́jọ́ wednesday. on wednesday. má sùn lé o. don't sleep at home má sùn lé o. don't sleep at home. ní ọjọ́ wednesday. on wednesday. kí a pàdé lórí òkè. let us meet on the mountain. o nílò àdúrà. you need prayer. o bá màmá bí ọkọ rẹ bá fẹ́ sọlé sọ pé máa lọ òkè. mọ̀mí if your husband is at home tell him to be going to the mountain. má kó bá mi. don't implicate me. ní ọjọ́ tuesday. on tuesday. ọjọ́ tuesday. on tuesday. tí gbogbo rògbòdìyàn bá ti lọlẹ̀. He, what is happening now is still happening by then. Ìsinmi ìjì ni ń bẹ níbí yìí níjọ́ Tuesday. We'll be having tea service on Tuesday. Agogo mẹ́fà ní àárọ̀. Six a.m. in the morning. Àwọn tí màá kọ́kọ́ pray fún màá pray fún wa dago méje. Those that pray for are pray for nine seven a.m. Tí wọ́n bá ti pray fún wa dago méje. After that. Wọ́n lọ nìyẹn. They'll be going. Màá bẹ̀rẹ̀ láago méje padà. I will start by seven again. Màá parí ní aago mẹ́jọ. I will by eight. Tí n bá ti parí láago mẹ́jọ. When I'm through by eight. Ó ti ní iye èèyàn tí màá gbàdúrà fún o there is certain number I must pray for. ṣé parí láago mẹ́jọ. when I'm through by eight a.m. ó ku èmi àti àwọn akọrin. I will be left with choir. àti àwọn ìránṣẹ́ Ọlọ́run. and ministers of God. wọ́n fún mi ní akọrin mẹ́wàá. they give me ten choir. sí méjìlá. to twelve. àti àwọn onílù. and drummers. ó ku àwọn ìránṣẹ́ Ọlọ́run the ministers of God. Màá bẹ̀rẹ̀ ìsìn. I will start. Àánú lè ṣe. Mercy can do it. Láago mẹ́jọ. By eight. Màá parí ní aago mọ́kànlá. I will round up by eleven. Tí n bá ti parí láago mọ́kànlá, àwọn tó wà ní online kan máa gbọ́, aago mẹ́jọ wọ́n darapọ̀. Those that are online they will join us. Tí n bá ti parí ní aago mọ́kànlá. When I'm through by eleven. Màá bẹ̀rẹ̀ counseling. Then I will start counseling. Bí a ti ṣe nìyẹn. That is what we do. So bí a ti ṣe níjọ Tuesday ni. That's what we do on Tuesday. So if you are coming early in the morning, come by six o'clock. Tọ́ba ti pé iye èèyàn tí ó gbàdúrà one hour yẹn ìwọ dúró níta ni tọ́ba ti pé tọ́ba ti gbà tán àwọn seven o'clock tọ́ba ti di eight the second part, which is eight ó kù akọrin àti èmi àti àwọn onílù bí a ti ṣe tuesday program la máa ṣe. we are going to do it the normal way. ẹ pàtẹ́wọ́ fọlọ́n dáadáa. put your hands together for the lord. ẹ ẹ máa pàtẹ́wọ́ yẹn dáadáa. I can hear the sound of your hands. àwọn kan máa ń bínú. it seems some people are annoyed. àwọn kan máa ń bínú. Sing some annoy. ẹlòmíín wò pé bọ́lá ọkùnrin tó gbé tán ti bù wá báyìí. someone like where did come up with this plan. mo import ẹ̀ wá ni. I imported it. láti. from. Uh-huh. so tọ́ba wá ti dìgbà yẹn màá máa sọ bí sunday service lórí bọ́yẹ̀ pé bọ́yẹ̀ pé mẹ́ta ni sunday service máa jẹ́ sunday tomorrow. by then I'll be telling you how the sunday service will look like. So, a máa ṣe anointing service báyìí. but we're going to do anointing service now. tí n bá ti wàásù tán nísìn. after my sermon. ó tẹ̀rí ọkàn yín bá. bow your heart. ọba ayérayé. eternal king. ìwọ ni ọlọ́run. you are God. gba ọpẹ́ wa. amen mo disappear. I disappear. Kó o lè bá appear. For you to appear. Torí èmi ò ní tí mo lè sọ. Because I have nothing to say. Ṣùgbọ́n ìwọ ni ọ̀rọ̀. But you are the one. Fúnra rẹ Ọlọ́run sọ̀rọ̀ jáde. Amen. Ẹ̀mí mímá sọ̀rọ̀ jáde. Amen. Olúwa jẹ́rìí ara rẹ. Amen. Ògo ni forúkọ Olúwa. Hallelujah. Jésù Olúwa wa. Amen amen amen in Jesus name. Kí ni àkórí wàásù wa ní ìjẹ́jọ́? Remind me of the topic of last Sunday sermon. Àtakò àdúrà. Antagonism of prayer. Síbẹ̀ lórí. Is that it is? ẹ̀yin tẹ́ gbàgbé bẹ́ẹ̀ lórí ẹ juwọ́ sí Ọlọ́run. If you believe that's how it is, we your hands to God. hallelujah dada. hallelujah. ní àárọ̀ yìí máa bá wa sọ̀rọ̀ lórí ìrònú pìwàdà. This morning I want to talk on repentance. kí ni mo pè é. repentance. ìrònú pìwàdà. repentance. ìrònú pìwàdà. repentance. ìrònú pìwàdà. repentance kí ló fa wàhálà àti rúkèrúdò nínú ayé. What is the reason behind the tribulation in this world? Kí ló fa ọkàn òsinmi nínú ọkàn òsinmi níbí? What makes people not to have peace of mind here and there? Kí ló fa onírúurú àjàkálẹ̀ àrùn? What makes us be experiencing all these ailments and sickness? Eléyìí tọ́sẹ̀lẹ̀ ike ìṣẹ̀lẹ̀ ìtọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ rí. The one that just happened now is not new. A ti face Ebola. We actually face Ebola. Kò yé wa. We did not understand. A face Lassa fever. Same thing with Lassa fever. Kò yé wa. We did not comprehend. Many many bí àìsàn bá yẹn. virus is like that. kò yé wa. we don't understand. ohun tí Ọlọ́run sọ fún wa ni pé. what God is telling us is. ká padà sọ́dọ̀ òun. we should come back to him ohun tó rán wa létí ni pé. what is reminding all this. ká padà sọ́dọ̀ òun. we should come back to him. mo sọ bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn. I told you like three weeks ago. pété ni kristẹni. that who is a christian. mo sọ wàásù yẹn bí ìgbà méjì àbí ìgbà mẹ́ta. and I pray like twice or thrice. tala lè pè ní kristẹni. who can be called a christian. tala lè pè ní ọmọ ọlọ́run. who can be called a child of God. ta ló ní ìwà ọmọ ọlọ́run lọ́wọ́. who have the character of a child of God. ta ló ní ìṣe ọmọ ọlọ́run lọ́wọ́. and who have the is seeking for heaven. ta who is living a life of beloved. who knows that everyone God is in heaven. ayé yìí a pé ọ̀run nílé wa. we are living in this life we forget that heaven is our home. à ayé ẹ̀ṣẹ̀. we are living a simple life. onírúurú ẹ̀ṣẹ̀ ló wọnú ayé. times of sins and issues. onírúurú ìtàjẹ̀sílẹ̀ ní bẹ nínú ayé. and there was a blood shedding. òbí bàbá ọmọ rẹ̀ sùn. Fathers, they are sleeping with their children. ọkùnrin fún ìyá àtọmọ lóyún papọ̀ ńgbà kan náà. and see a man impregnating both mother and her daughter. ẹ̀gbọ́n àbúrò sùn. and uh, uh, uh, her uh, uh, brother is impregnating her middle sister. <laughs> ẹ̀gbọ́n bá ìyàwó àbúrò sùn. You can see uncle sleeping with his middle brother's wife. And same thing with the middle brother. Ọmọ bá òbí rẹ̀ dàpọ̀. Children they are meeting with their biological parents. Ọkùnrin fẹ́ ọkùnrin. And there is gay. Obìnrin fẹ́ obìnrin. And people some are into lesbianism. Ènìyàn ń ṣe wedding pẹ̀lú ẹranko. You can see human being having wedding with animals. Ohun tí Ọlọ́run fi bínú sí Sódómù àti Gòmórà ò tó báyìí. The reason why God was angry with Sodom is not up to this standard ṣùgbọ́n torí a sọ pé ayé orí ọ̀fẹ́ la wà. but because you are saying this is the life of grace. a ṣi orí ọ̀fẹ́ lò. we are abusing and misusing the grace. ojoojúmọ́ lolúwa ń kéde fún olùpìwàdà. on daily basis God is calling for repentance. kéwù náà láti pa ènìyàn run. It pleases not God to destroy the world. Ọlọ́run ò kí ẹ̀dá ọkàn kan ṣoṣo ó kú. It does not please God to lose a single soul. ṣùgbọ́n ojoojúmọ́ là ń gbèrú nínú ẹ̀ṣẹ̀. but every blessed day we are increasing in sin. arákùnrin yẹn sọ. angel olúwa wípé. angel of God said. máa lọ ìlú ibẹ̀ ló ti lè save. go to this this figure how you dey save. he said no. ó ní mo weak. then weak. ó ní ẹjẹ dúró níbí. let me stay here. ọlọ dípò dóńbì á tó gba ìlú ìlà fún ọ. because you are here don't worry we are going to rescue this city. lórí ẹnìkan ṣoṣo. because of an individual. a tó gba odidi ìlú lẹ̀. èho eh, rescue. how much more. mo sọ bí ọ̀sẹ̀ bíi mẹ́rin. i tell you ago. bá ní who is a christian. ìwà àti ìṣe tí ń bẹ lọ́wọ́ wa sáà lè pè wá ní ọmọ Ọlọ́run. our character can it be said that life become that of of God. ìrìn tí ń bẹ lẹ́sẹ̀ wa sáà lè pè wá lọ́mọ Ọlọ́run. our respective journey is this anonymous? to that of the child God. ayé tá gbé sáà lè rí wa bí ọmọ Ọlọ́run. our lifestyle can it be said that it belongs to the child of God. bí ẹlòmíì bá bínú bí ìṣègbè sáà lè pè lọ́mọ Ọlọ́run. if some people are not like God of thunder can such a person be called a child of God. ẹlòmíì bá bínú lè ní káàrọ̀ ọmọ sán ẹsẹ̀. if some people they are provoked they can make thunder to strike immediately. tani Christian. Ọlọ́run mú sùúrù fún wa bóyá ronúpìwàdà. God is patient enough maybe we are going to repent. Ìdí tó fi dákẹ́ nìyẹn. That is why he is keeping mute. Ẹ̀gbọ́n sọ fún ẹ̀gbọ́n sọ fún èèyàn pé ẹ lọ bó ń kidnap ìyàwó àbúrò. The elder brother is telling people to kill the wife of his immediate brother just because of his point. Ọmọ rán àwọn èèyàn kan lọ jí òbí ẹ̀ gbé. A child is sending people to kidnap his parents. Ta ni Kristẹni. Then who is a Christian? Ọmọ fi òbí ẹ̀ sògùn owó. The child use his parents for money ritual just because he wants to be rich. Ẹ kúrò lórí ẹ̀ leave that. ẹ lọ sínú pépà lójoojúmọ́ every month. go to dailies every month. ẹ rí pásítọ̀ tẹ̀ ń lọ́pọ̀ àyàn. you see a pastor that are committed murder. tọrọ fẹ́ dìde. because he wants to arrive. ọta ẹ̀jẹ̀ èèyàn lẹ̀ lórí pẹpẹ. he shed people's blood on the altar. Pastor tó rí èèyàn mọ́ orí pẹpẹ láàyè. a pastor that buried a human being alive on his altar. iṣẹ́ olúwa náà là ń ṣe àbí ṣe oúnjẹ. is that ministerial work or just to eat. ta ni kristẹni. who is a christian. abájọ. no wonder. ó ní àwọn kan máa wá báwọn. Yes, I'm continue. Lórúkọ rẹ la ṣe báyìí. Then your name will be Jesus. Lórúkọ rẹ la ṣe báyìí. Your name will make people. Lórúkọ rẹ la ṣe báyìí. Your name will still Jesus. Ajé òkú dìde. We raise them. Onímọ̀ sọ fún ẹ pé. The Lord will tell them. Ẹ kú lọ́dọ̀ mi. Depart from me. Mi ò mọ̀ yín rí. I don't know you. Ẹ̀yin oníṣẹ́sì. You workers of iniquity. obìnrin tí ń ṣe arọ pé ọwọ́ òun náà mọ̀ ń ka ọ̀rọ̀ ẹ̀ lánàá lóru àná lórí òkè. I was reading about the story of that woman that was acting like a crippled fellow. òun ò yà that she doesn't have a mother. She wants lived with one of her aunts. Accident. She left there, she had an accident. And she got married. After that, after she got married, she gave her the two children for him. The man died. After his death, he was begged from any The man said, I'm making money. They were taken upon church. She will be asking the people. The person will be thousand. And he will give her thousand. She will stretch her hand. The hand will be okay òun lọ Port Harcourt. she went to Port Harcourt. òun ṣe ní chọ́ọ̀chì méjì. she didn't teach churches. òun ṣe nínú ọjà. and even in the market. bọ́ọ̀ bá gbé arọ dìde sọ́lọ́lọ́hún ò pé ọ ni. if you are unable to raise dead or make a cripple to be whole that is something God don call you. bọ́ọ̀ bá gbàgbọ́ àfọjú tí sọ́lọ́ ò ní pè ní. if you are unable to restore the sight of a blind man that is something that is don calling. gbogbo iṣẹ́ ìyanu tí Jésù ṣe eléwo lẹ rí tọ́dọ́gbọ́n sí. any miraculous work that you just perform is there anyone that you apply wisdom to. ta ni Kristẹni. who is a Christian láti orí pẹpẹ nìdájọ́ ti bẹ̀rẹ̀. judgment will start right from the altar. èwo lè rí tọ́dọ́gbọ́n síbẹ̀. is there anyone you apply with. ọsọ ọkùnrin tó dúró báyìí bí ó ṣe jókòó tí ń wò. I told a a man was sitting there told me that look at me. ó láwọn la máa bá wọn arrange. that we are the type that help people to arrange. I said which arrangement are you talking about. he said we do act like the name. ó ní mo ti sàrọ̀ lóṣogbo. I back like a group of people before for the pastor like this he mentioned the name of pastor in Lagos and say pastor in Ibadan ọkà pastor lọ he mentioned the pastor and I was ashamed ó ti dúró bẹ́ẹ̀ olóhùn fẹ́ rí mi he was there when he was there confidential he said it's confidential ó lè ní I said ọ̀rọ̀ tó wà confidential I don't have any that's confidential you cannot say it to me I have your number we call you ọwọ́ àpè mi láti ní meeting room yẹn fún mi ọwọ́ à ń record things I recorded what you were saying àwa la sàrọ̀ fún bàtọ̀ báyìí. we act there as a good person so like a blind person and a deaf person so is the person àwọn tẹ́ ẹ ṣe fún dàmọ́. I say who are who are these set of people. Eh? mo ní mo dẹ̀ pity ayé rẹ torí o kéré. I say I pity yàrá because you are young. ìgbẹ̀yìn rẹ máa burú. the eventuality of your life will be worse because those set of people things are not applied for them anymore. kí ló dé. Why? Tá a kúrò níwájú Ọlọ́run tá a wá ya nǹkan mọ́ lọ́wọ́. Did you leave God present and turn to something else? Onírúurú ẹ̀ṣẹ̀ ní bẹ Divers of sins in this world. Ọkọ gbé ìyàwó tó fẹ́. A husband acting in life. Ọ̀pẹ ìyàwó tó fi fi sògùn owó. Receive and use that for ritual. Ta ni Kristẹni sẹ́? Who is a Christian? Asangbe ayé ọ̀hún bó ṣe wù wá we are just living the way we like. ọ̀gá ò trust di ọmọọṣẹ́ rẹ̀. master don't trust his apprentice anymore. torí ọmọọṣẹ́ náà ya nǹkan mọ́gà lọ́wọ́. because he has become something else as touching his boss. ṣé bí a ti máa bá lọ rèé. it is how we continue to believe in. àfi bí a bá pe àjọ tó nírònú pìwàdà. we must actually think together. tẹ́ ẹ bá bi eléyìí pé kí ló ń wùwà tí ọ̀dà yìí sí. if you ask this one why you discard. a ní fẹ́ dolówó he will tell you that I want some money. what do you want this for. ó fẹ́ gun I want a red car. ó fẹ́ I want to build my house. ó ti tán. it's all. ẹ má gbàgbé o. forget not. ẹgbẹ́ ẹgbẹ̀rún ra ilé wọn kọ́ ilé ilé wó pa wọn o. seven people they bought houses and ẹgbẹ́ ẹgbẹ̀rún gun mọ́tò. tens people they bought cars and it's the same car that had an accident kill them. kò wá sí ìṣẹ́jú kan tá a fi ń ronú lórí ọ̀run mọ́. there is no meaning to are using to think about heaven anymore. o tó kú tá à rò ni pé. the only thing we thinking of how will I make money. àfi tí a bá padà sọ́dọ̀ Ọlọ́run. we must go back to God. àfi tí a bá padà tá a bẹ Olódùmarè. we must go back to God and. mo sọ lọ́sẹ̀ bíi mẹ́rin sẹ́yìn. I said Jesus it was Jesus sunkún àwa rẹ́rìn. Jesus is crying while we are laughing. Wọ́n bi Jésù pé kí ni pọ́ lẹ́kọ̀ọ́. They asked him what's the reason behind your tears. Ó ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ayé ti bàjẹ́. He said to destroy the work that he did on earth. Àwa sì rẹ́rìn and we are busy laughing. ẹgbẹgbẹrún pastor. thousands of pastors. ó de ìgbàdímọ̀dì. they are using bells of charm. ẹkẹlòmí lè babaláwo. some people in the house to do charm. wọ́n fi gbẹ́bọ̀ ní oníbi ọmọkùnrin òtó. he said it is not easy for a man to be alone. nígbà tó ọmọ pé jésù ò lè gbọ́ kí ló dé tó òkùnkùn di babaláwo. when you know Jesus cannot rescue why can't he turn to an herbalist. ìránṣẹ́ ọlọ́kan láwọn pe pastor kan kọ́ bá wọn ti sọ jí. a minister of God invited a pastor to have a revival in his church wọ́n lọ ṣe program yẹn. he anchored the program. wọ́n ní gbọ́ parí. when it was true. ọba wa bá wọn. he came to meeting. lọ́jọ́ kẹrin. the fourth day. ó ní bóòlù ẹsẹ̀ ní èrò nù church. he said tell me how he come up with all these members in your church. àwọn ní bí mo ṣe ní èrò. he said the the reason behind it mo ń gbàdúrà àwọn èèyàn sì ń gbàdúrà pẹ̀lú mi ó ti tán. I am praying and people are praying along with me. ó ní ẹ fẹ́ sóòótọ́ pẹ̀lú mi. He said you don't want to tell me the bitter truth. àwọn abèrè pé òótọ́ kínni. He asked me what do you mean by that. ó ní ẹ bá mi sọ ọgbẹ́ tí ẹ̀ ń dá sí. He said you don't want to tell me the wisdom that you apply. I said which wisdom are you talking about. ó ní kẹ́ ẹ lè mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín mo dẹ̀ trust yín. For you to know I love you and I trust you. máa ṣe kankan yín. I will show you something. ọba lọ́nà mọ́tò. I went inside his car. wọ́n ló jáde. He brought out a ring. like that of He said I want to collect money I will just use my tongue to link like this they will not change my voice. mo bá fẹ́ ṣe program. if I wan start a program. ó ní yóò lọ́jọ́ mẹ́ta lọ́wọ́ mi. ní òru mẹ́ta three nights. ó mo fi ṣiṣẹ́. that is what I used to work. ó ní ẹ fàṣírí tí show me your secret. ní náà ni o. it happened here in Ìbàdàn. yẹn wá ló sọ fún pé òun ò ní àṣírí kankan. he said to him I have no secret. àṣírí òun ni pé òun gbàdúrà. my secret is prayer. òun dẹ́ pé àdúrà ń gbà. And I believe that God will answer prayers. invite me. This pastor invited me. Mo wá I went there. Some told me not to go. Mo ní òfin kankan. I said nothing happened. Nígbà mo á débẹ̀. When I got there. I heard his hand. I realized that it's light olófúyẹ́ pọ̀. I realize that it's light. wọ́n mo ló gan mo ní òní kankan. it's light there isn't have anything. ṣé wàá rí gbogbo tó kó jọun. all that he gather together. bí ya owó lóhùn kó fi ra mọ́tò. sometimes you go obtain loan to buy a car. wọ́n máa owó padà díẹ̀ díẹ̀. and you pay in installments. kò ṣe mọ́tò gidi náà mọ́tò. it is not a good car. nàìjíríà bọ̀ ní kése tó kún bọ̀. it is a Nigerian used own. we have Nigeria bọ̀ we have Tokunbo we have new car mẹ́ta ló ẹ́ o ti ń ṣe wàhálà tí ń sóògùn sí náà nìyẹn. that is the reason why he is into charm. mo wá fọ ọkàn lọmọ ló fúyẹ́. I touch and I realize light. mo ní òwúwo. I say it's not easy. olúwa fẹ́ lò ó. and God wants to use him. ọba bẹ́tà kọ́ da alágbára nu ọlọ́run agbára òkú àti wà lọ. better for to be empowered by God than to be sick for satanic power. a ti wọnú agbára ayé lọ. we venture the satanic power. ẹgbẹ́ ẹgbẹ̀rún ń tajà agbára ayé ní fi ń tajà thousands of people they are using charm to sell goods. ẹgbẹgbẹrún lọ sápò. thousands of people they are keeping one charm on the other in their pocket. ibi oògùn wálé ọlọ́run. and they are even taking it to the house of God. ó dira wálé ọlọ́run. thousands of people they were well equipped to the house of God. èmi ànáìtì mọ́tò ń ta gbọ́gbọ́dán ní ẹnìkan ní òní tíra làpọ̀ àbí òǹdè ni. while I was out I was renting automobile someone said he had something and he called himself a church member. èmi ò rí rí. tó nígbà mo wọlé mo lẹ́ni tó pèrè lọ́mọ àjọ tó de ìgbà dídá. when i came to our house where is that fellow that come say church member that i never set my eyes on. èmi náà rí fúgbà àkọ́kọ́ nù. that was the first time i set my eyes on him. ó lè jẹ́ ọmọ àjọ ni ní California. might be a church member in California. ṣé gbogbo ohun tó dè mọ́ dìsógun sẹ́. He did overcome his battle despite all water across his waist. Àfibọ́ ọba padà sọ́dọ̀ Ọlọ́run. You must go back to your God. Ọ̀gá gbogbo orin tí wọ́n mú ọrin kò sí solution bẹ́ẹ̀. There is no solution to where they are taking you to. Ó ní tí mo bá sí ọ̀run, tí mo bá ní kójú ọmọ rọ̀, tí n bá pàṣẹ fún èṣù kọjá ilẹ̀. Àwọn ènìyàn mi kà ń porúkọ mi mọ́. Tí wọ́n bá rí ara wọn sílẹ̀ wá ojú mi. and they seek my face. tí wọ́n gbàdúrà. and they pray. nígbà náà ni èmi ó gbọ́ láti ọ̀run wa. that is when I hear from heaven. máa wo ilẹ̀ wọn. I will heal their line. ta ló wà rẹ̀ rẹ̀ lẹ́mọ̀. bí mo bá sí ọ̀run tí n bá lójú ọmọ rọ̀ mọ́ bẹ́ẹ̀ rọ́jò mọ́ báyìí oṣù kẹta ní parí lọ olúwa ti sọ gbogbo tí ó ṣe tẹ́lẹ̀ àwọn èèyàn mi tá à ń porúkọ mi mọ́ bí wọ́n bá rí ara wọn sílẹ̀ ẹn ẹn ẹn èmi ò gbọ́ màá dárí ẹsẹ̀ wọn jẹ wọn màá wọlé wọn sàn ẹn etí mi yọ tẹ̀ sí wọn tí wọ́n bá ronú pìwàdà if they repent. kàkà ká ronú pìwàdà. instead of us to repent. à ń tinú ẹ̀ṣẹ̀ bọ́ sínú ẹ̀ṣẹ̀. we are going from one sin to another. kàkà ká ronú pìwàdà. instead of us to repent. gbogbo ìwà búburú tójúmọ́ ló ń peléke sí. every questionable character we are increasing the more. kàkà ká ronú pìwàdà. instead of us to repent. orílẹ̀-èdè burú débi pé. the nation was an extent. ẹ̀jẹ̀ tí ń kígbe fún ẹ̀ṣẹ̀ pọ̀ ju àwọn tí ń bẹ lórí ilẹ̀ àlàyé lọ. the power of vengeance is more than those than the surface of the earth. àfi bá a bá padà sọ́dọ̀ Ọlọ́run. we must go back to God ọwọ́ olúwa ní bínú. it's the hand of God that is angry. ìwé matthew the book of matthew orí kẹta ẹsẹ̀ kẹjọ chapter three verse ó ní ẹ èso tó ní ìrònúpìwàdà èso tó yẹ fún ìrònúpìwàdà ẹ má ronú ara yín abraham gan yarí ọlọ́ọ̀nì sà pé kò sí tí ó ṣẹlẹ̀ bí bá ń bọ̀ kò lè kàn wá bá àbá ronú pé wàdà ẹ sà ọlọ́run lè gbé igi jáde kọ́ máa yìn. without repentance God can make trees to be praising him. gbogbo igi tí ọba ti so èso re. every tree without her tree. akapa torí ò lè sore. because it doesn't have good ẹ sà gbogbo tó dé borílẹ̀-èdè yìí lónìí. what before this nation today. ẹ̀ṣẹ̀ ni. it has a lot of sin. tá a bá wá ń ka orílẹ̀-èdè. he wants to mention nations and sin. bẹ́ẹ̀ mi ṣe wà ń bẹ̀ ìwọ náà wà mbẹ. you are there as well. wàhálà orílẹ̀-èdè gbogbo ènìyàn ló pawọ́pọ̀ sí. the state of the nation right now is as a result of our doings. at least that they are not faithful even followers they are not. ọlọ́pàá lówó oṣù kéré wọ́n ní ẹ̀fẹ́ tún bribe, káwọn tó jí ẹ lọ. he said you should bribe them before they allow you to go. ìwọ tó sọ pé ọ̀fẹ́ fẹ́ tún bribe. driving license yẹ dà. where is the driving license. wọ́n dẹ̀ béèrè lọ́ọ̀rẹ́ o rí fílíọ̀ wá sí ẹ̀mẹ̀mẹ̀. and they ask you are unable to provide you are doing. ẹ̀mẹ̀mẹ̀ adẹ́n adẹ́n adẹ́n ká tó sọ̀rọ̀ pé méjì o ti yọ two hundred naira. before the other two statements you gave them two hundred naira manage it. ìwọ náà wà nù àwọn tó destroy orílẹ̀-èdè. you are among those sort of people that destroy this when country. when you know the right thing why can't you do the right thing. nígbà tó mọ nǹkan tó tọ́ kí lórí tó ṣe nǹkan tó tọ́. ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. that is the reason why things are like this. ẹ wá wò bó ṣe wọnú gbogbo ayé lọ. Look at how it is everywhere. Torí àní ẹ̀mí ìbẹ̀rù Olúwa lọ́kàn mọ́. Because we don't have the spirit of God anymore. À ń sin Ọlọ́run àsìn nítorí pé a fẹ́ sin Ọlọ́run à ń sin nítorí tá a fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n sọ nípa agbára ní ẹ̀rùn mú láàárọ̀ inú sàfíìsì mo ní tẹ́pá fọ́ọ̀sì ẹ̀kọ́ ọ̀dàlẹ́gbà tó ní òmí bẹ́ẹ̀ ni ọ̀tà tó ní ọ̀màtà ọ̀rọ̀ ẹ̀ tàbí ọmọ ilé eléégún ni the issue is that the masquerade preacher that is preparing I said what you want to do he said I will follow my daddy wherever he goes I follow him and after I get the big he did not remember to take incision of it wọ́n ro lágbára ọwọ́ àṣàbàyà gbangba kò lè wọlé torí wọ́n lù pa lójú ọ̀nà. he cannot go because they will kill him. bọ́bá jẹ́ ń tọ́ fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ àáfà if you have time to go the colour from God and you don't have to be empowered in the Lord during parties I will come you all that you receive you cannot stay with your old age if you want to be rich God up with God if you want to be up with us if you want to be become big God if you want to serve God serve if you know you are not serving you God you know to leave your Lord sílẹ̀. ẹ ronú ẹ pí wàdà ká tún yí padà ẹn eh, ó lè ti ọ̀dọ̀ ọlọ́run wa tó wà eh, gbogbo ọgbẹ́ ilé ìtàn dá ìkọ́ ló lè mú tura wa ọ̀dọ̀ ọlọ́run yóò ti wa. cannot bring anything come, I come forward. ìwé Luke twenty four verse twenty verse forty seven. Luke twenty four verse twenty seven. kò sí bọ́ọ̀ ìrònúpìwàdà. repentance. ẹ̀rí ọkàn ti kú. Our conscience is oh, dead. Oh, lẹ́mìí mímọ́. You don't have Holy Spirit. O tán lẹ́rìí ọkàn. And you don't have conscience. Uh, lébo oh. eh. lórílẹ̀‐èdè mélòó orílẹ̀‐èdè gbogbo òǹtọ́ yẹ ká kéde báyìí ní ìrònú pìwàdà. what is supposed to be talking about now is repentance. ó ní ká wàásù ó ní ní orílẹ̀ kéèsè láfíríkà nìkan kéèsè lamẹ́ríkà kéèsè lẹ́síà nìkan kéèsè lóòpù nìkan lórílẹ̀‐èdè gbogbo throughout the world everybody should repent wọ́n ṣe wẹ́ẹ̀dì ọkùnrin sọkùnrin mo tún ní pásítọ̀ tó fẹ́ pásítọ̀ ọkùnrin sọkùnrin jẹ́ òní. as a pastor a male that nobody is a man. pastor gay gay fẹ́ gay ìrántí ọlọ́run nínú sí olúwa wọ́n sì gbé wọn dànù lórí ìjọ wọ́n sì tún bọ́ọ̀jọ padà wọ́n ní dànù lọ́dún good àwọn èèyàn wípé ọlọ́run dára bí wọ́n ṣe ní gbogbo ìgbà. pastor kan bẹ ní Ìbàdàn gay ni. there is a gay pastor here in Ibadan. ẹnì kan máa sọ mi ó ní pastor ọlágbèsè tẹ pastor ẹgbàá mo lé mi ọmọ ó ní gay ni ó ní pastor òwò ni ó ní má gbàdúrà fún ó ní bòlẹ̀ tó wà mà ó ní ọkùnrin mẹ́ta ní fẹ́ church ó nìkan. he said he is dating three men in his church. mo ní tómi ìlú ni náà ni. I said they are all men. mo ní bòlẹ̀ tó wà lọ bẹ ah ó ní bẹbí kò ti gbàdúrà fún kóńgò ti lọ ni. for him to pray for him is battle with his battle him. ọmọ ìjọ gay. a church member of a gay pastor. when you know the truth why can't you call that pastor ìgbà tó mọ òtítọ́ kí lórí lè pè dada yìí. ìtẹ̀sẹ̀ yìí sọ̀wọ́ àná bíbélì sọ̀tọ̀ mọ́. what you are doing is it biblical at all. ẹni tó mọ rere tí ò ṣe. ọ̀sẹ̀ ní. ṣé àdúrà do and do it now until it's a sin. ebi olúwa pé kéènì sí òrùn pìwàdà ni. the law called came for repentance. genesis orí kẹrin ẹsẹ̀ kẹta. ẹran tó ṣe fún mi ọ̀dà kàkà kọ́ ló pìwàdà ó tún tinú ẹsẹ̀ wọnú ẹsẹ̀ yóò pin ẹ̀tẹ̀ wọnú ẹsẹ̀ agbára rẹ̀ ọ̀ká wà lámàgbé. the power could not handle the tribulation he caused everybody ẹ padà ọdún ẹlẹ́dà. go back to your creator. ẹ wo nínéfè Jonah three three olúwadé máa pa nínéfè run. God said I will destroy. èmi rò pé gbogbo tí ń ṣẹlẹ̀ láyé yìí. I thought everything was happening now. tí gbogbo ayé bá declare àwẹ̀ ọjọ́ mẹ́ta. if we should declare and give us a fasting about three or four Sundays. ọlọ́run wo ilẹ̀ lẹ́ẹ̀kan náà. God will look at one and he hear the line. God is our solution. ọlọ́run ni ọ̀nà àbáyọ wa gbogbo ènìyàn o everybody àti ìjọ àtẹlẹyàmẹyà àtiwọ́tọ̀ ti ẹ̀gbà kankan gbọ́. you that are not a believer. ẹ ṣàgbà àwẹ̀ àtàdúrà ọjọ́ méje. just fast and pray for seven days. ẹ máa pe ọlọ́run pe ọlọ́run nínú àánú. be begging God in his mercy. tó kéde nínú gbogbo ayé. they should announce it to the pastor. láàárẹ̀ yan twenty percent tí ó out of one percent twenty percent will fast. bẹ́ẹ̀ kọ́ ni ọlọ́run roro. God is not as tough as that. yóò bójú wọlé kó tó pé ọjọ́ méje. he will look down before seven days. ó ní sọ fún Nínéfè mo máa pa wọ́n run. Jónà wá lọ bẹ̀ ó yẹ kó kéde ọjọ́ mẹ́ta ó kàn kéde ọjọ́ kan ni pé ọ̀gá ẹ kú tán lọ́la ayé ń ṣe yìí. By this time tomorrow you all be killed. wọ́n ní ẹ wá rínẹ́fẹ̀ ronúpìwàdà Jónà ò ronúpìwàdà odidi ìlú ronúpìwàdà wòlíì ò ronúpìwàdà. The prophet did not repent and the oh, no, no, no, no, no, no, no, no, He went to against. He said, What are you doing there? He said, I want to see how the angel will get them fatally destroyed. Ọlọ́run kì í gé oru, igi wù jáde ìtàkùn, ó bo gbogbo ibi tó ti sùn, ó ní tàkùn ẹ̀ mọ̀ wù dáadáa. Ọlọ́run wá fi sí èsì, olókọ́kọ́ lo air condition láyé Jonah. He was the first person that made use of air condition. Ìwà gbá àwẹ̀, Ọlọ́run fi àánú pẹ̀ wọ́n wò padà. God visited mercy. wá gba èsì orí. Jonah was enjoying èsì ó ní ọlọ́run ọ̀pá gbogbo wọn ni he said God will kill them. he was the first tí ó lo AC láyé. he was the first prophet that made use of AC on it. ó ti gbádùn AC. he has enjoyed his AC. tó ti enjoy ìtawọ̀ rẹ̀ títí. he enjoyed he was looking so radiant. ọkàn dídọ́ kejì ni ọlọ́run kan pé ìra ni ọkàn fún ní àdáni ó ní lọ gégi lábẹ́. he said go and cut off the tree. ìra kan gégi lábẹ́ ni. and the hand cut off the tree. ọlọ́run kan sọ fún afẹ́fẹ́ àtòrùn ni. God to air and sun fight with him. káwo bí ó ṣe rí. let's see it look like. afẹ́fẹ́ gbóná òòrùn wá ràn afẹ́fẹ́ gbóná fẹ́ ọwọ́ àrọ̀ lé lórí lọ́ba kú sẹ́kún ó ní olúwa ọ̀sán kan pa mí olúwa so ìwọ ò ń bínú torí igi. you are angry because of tree. ọ̀dẹ̀ fẹ́ kí n pa gbogbo orílẹ̀-èdè wọn. and they want me to destroy the whole world. ìlú nínéfẹ̀ ronúpìwàdà ṣùgbọ́n Jónà ò ronúpìwàdà. they repented but Jonah did not. that olóba iṣẹ́ kẹta jẹ́ he could have the messiah òun ni ò bá jẹ́ mẹ́sáyà. jésù ọba padà wáyé lákàtí wa kó wa ni. kò bẹ́ẹ̀ iṣẹ́ tọ́lọ̀ ọ̀ràn kò ṣe ẹ má gbàgbé nasareti jọ́nà ti wá. Jonah from was from Nazareth Jesu and Jesus as well. ọjọ́ mẹ́ta jọ́nà ló nu ẹja ọjọ́ mẹ́ta jésù ló nu ọlẹ̀. Jesus spent three days in the grave. ṣùgbọ́n torí kò ronú pìwàdà. because he did not repent. amoko major prophet. he was taken out from the level of we made him minor prophet. ìrònú pìwàdà. Repentance. Ìrònúpìwàdà. Repentance. Ìrònúpìwàdà. Repentance. Ìrònúpìwàdà. Repentance. Ìrònúpìwàdà. Repentance. Second Peter chapter three verse nine. Ọlọ́run ní sùúrù de ìrònúpìwàdà wa. God. Ẹ sà tí ọ bàbá Ọlọ́run tó rí ojú rere Ọlọ́run. If you want to see the God God, depart from your evil way. Má gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ mọ́. Stop living a sinful life. Má rìn ìrìn mọ́. Stop embarking on sinful journey. Seek God's face. Tó o tiẹ̀ ń ronú pé Jésù máa dé njọ́ Are you thinking about the second coming of Jesus at all? Bọ́mọdé làárọ̀ ìbò lọ́bàrà rẹ̀. If you come today, where will you find yourself? Ọ̀gá bọ́ ọ bẹ́ẹ̀ mísì flight ọ̀run. if you should meet heaven's flight. ẹ eh, ṣùgbọ́n ní sùúrù fún wa etí òjì ò tí ì dé kò fẹ́ kẹ́nìkan kó ṣègbè. bó ṣe jẹ́ nìyẹn. that's how it uh. is. ẹ tẹrí ọkàn yín bá. báyọ̀ á. ẹ máa bá Olódùmarè. Talk to God. Bẹ̀ ayé mi wò. Visit my life. Bẹ̀ ayé mi wò. Visit my life. Bẹ̀ ayé mi wò. Visit my life. Give me the spirit of true repentance. Give me the spirit of true repentance. Give me the spirit of true repentance. Bẹ̀ ayé mi wò. Visit my life. Bẹ̀ ayé mi wò. Visit my life. Bẹ̀ ayé mi wò. Visit my life. Bẹ̀ me wò. Visit me. Bẹ̀ mí wò. Visit me. Bẹ̀ mí wò. Visit me. Jésù Olúwa Amen. ẹ̀mí mímọ́ bẹ ayé wa wò. amen. a nílò ẹ̀mí rẹ fún ìrònú pìwàdà ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wa. amen. ẹ̀mí ìrònú pìwàdà tòótọ́ ọlọ́run fi sínú wa. amen. ẹ̀mí ìrònú pìwàdà tòótọ́ ọlọ́run fi sínú wa. amen. ọlọ́run gbà wá là. amen. jésù olúwa wa. amen amen amen jesus. ẹ pàtẹ́wọ́ fún ọlọ́run dáadáa. celebrate God with your hands very well. ìmúlùkọ́ máa pàtẹ́wọ́ yẹn jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin bàbá yẹ pàtẹ́wọ́ báwọn obìnrin ọba tiẹ̀ pa. Daddy put your hands together if anybody want to do so. mo sì ń tẹ̀síwájú lórí ìrònú pìwàdà yẹn o. I'm still on repentance. Àwọn tó fẹ́ san ìdámẹ́wàá wọn jẹ́ wọn jáde bọ̀. Those that want to pay their tax, should come forward. Láàárín ìṣẹ́jú méjì. Within two minutes. Kákan máa sọ fún Ọlọ́run. Just tell God. Ó ti ṣe ìfẹ́ rẹ o. I've done your will. Fòtò ló ṣe fún mi. Do what you promised to do for me. Mo ti ṣe rẹ. I've done your will. So tó ló ṣe fún Do what you promised to do for me. Mo ti ṣe rẹ. I've done your will. So tó ló ṣe fún Do what you promised to do for me. Mo ti ṣe rẹ. I've done your will. So tó ló ṣe fún Do what you promised to do for me. Mo ti se rẹ. I've done your will. Ṣe tó ló ṣe fún Do what you promised to do for me. Mo ti se rẹ. I've done your will. So tó ló ṣe fún Fulfill your promise in my life. Mo ti se rẹ. I've done your will. ẹ máa bá ọlọ́run sọ̀rọ̀. tell it to God. ẹ máa bá ọlọ́run sọ̀rọ̀. tell it to God. ẹ máa bá ọlọ́run sọ̀rọ̀. tell it to God. ẹ̀mẹ́ mímọ́. Holy Spirit. ó ti ṣe tó o ní kí èmi ó ṣe. I've done your will. ìwọ náà ṣe tó o ló ṣe. fulfill your promise. oníwà sí fèrèsé ìbùkún sílẹ̀. you promise to open the windows of blessing. tó bẹ́ẹ̀ tí o ní sáyè láti gbà sí. to an extent I will be speaking to you. oníwà pa àjẹnirun wí. you promise to rebuild the barrier. ṣe tó o ló ṣe fún mi. do what you promise do for me. mo súre fún yín. I bless you. ẹ ti ṣe bí olúwa ti wí. you've done the will of God. ayé yín máa rí àánú gbà. amen. ẹ ní sáláì amen. ẹ ní sáláì amen ẹ ní ṣaláìní. amen. ẹ ní ṣaláìní. amen. ẹ ní ṣaláìní. amen. ẹ ní ṣaláìní. amen. ọlọ́run nínú àánú ẹ̀ kó yà yẹn lẹ́nu. amen. bẹ́ẹ̀ ni kó rí. amen. jésù olúwa wa. amen amen amen in jesus name. ògo tìrẹ mo jẹ́ olúwa ògo rẹ.

lórí ilẹ̀ ẹ máa dá ohun rere sí. may you prosper in the land of the living. lórí ilẹ̀ ẹ máa dá ohun rere sí. may you prosper in the land of the living. lórí ilẹ̀ ẹ máa dá ohun rere sí. may you prosper in the land of the living. lórí ilẹ̀ ẹ máa dá ohun rere sí. may you prosper in the land of the living. ọ̀rẹ́ ìkọ́lé gbogbo àpò tó ti jáde ẹ̀ ní sáláì amen. nínú ohun rere gbogbo ẹ máa pọ̀ sí. amen. bẹ́ẹ̀ ni kó rí. amen. jésù olúwa wa. amen amen amen jesus name. akọrin kọ́lé fún mi o bàbá má ṣe mí ní gbéráyà láyé kọ́lé fún mi o bàbá má ṣe mí ní gbéráyà láyé kọ́lé fún mi o nílé ayọ̀ má ṣe mí ní gbéráyà láyé kọ́lé fún mi o bàbá má ṣe mí ní. sùkàlẹ̀ fún mi o. Jesu, Jesu Jésù, Jésù mi láyé. Sàkọ́lé fún Jesu ní Jésù kọ́lé fún mi o. Kọ́lé fún mi o nílé ayọ̀, má ṣe mí ní mẹ́rẹ̀yà láyé. Kọ́lé fún mi o bàbá, má ṣe mí ní mẹ́rẹ̀yà. ògo òtítù ìṣúra mi lọ sílé àlàyọ ó dájú pé òun ó láyọ̀ lọ́jọ́ tí mo bá délé. dánù lọmọ ẹ ti ń múrin ẹ̀ẹ́dẹ̀ sáwúsá ti pé kéè bẹ́ẹ̀ mọ̀ pé kínní ló ọ̀gá akọrin lẹ́ẹ̀kan kó ti kọ́ fẹ́ kọrin tó fẹ́ yí lọ́nà ò pé corona dàbí kòró dàbí mo ní ẹ kọrin ohun tẹ́mi rò pé wọ́n sọ ni pé a fẹ́ kọrin wọ́n kàn wọlé ni pé dáàdi ti ní kọrin kò sí kankan pẹ̀lú ijó àti ayọ̀ ọ̀pẹ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. pẹ̀lú ijó àti ayọ̀. anointed. gbogbo ẹni tẹ́ anointed ẹsẹ̀ yẹn jáde. if your leg is here to be anointed come out. gbogbo ẹni tẹ́ anointed yẹn dìde gbé òróró yín sókè. if you been anointed raise up your anointed oil. ẹ mú anointed oil yín dání. you are not with it. ẹ nà sókè. raise it. mo pe ẹ̀jẹ̀ Jésù sínú ẹ̀. I send the blood of Jesus there. orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. in the name of the father son and holy ghost. òróró tí o nà sókè. this anointing oil. ẹ̀jẹ̀ jésù kó wọnú ẹ̀ lọ. amen amen. mo pe ẹ̀jẹ̀ jésù sínú ẹ̀. I send in the blood of Jesus. ẹ̀jẹ̀ jésù kó wọnú ẹ̀ lọ. amen. mo pe ẹ̀jẹ̀ jésù sínú ẹ̀. I send blood of Jesus there. ẹ̀jẹ̀ jésù kó wọnú ẹ̀ lọ. amen mo pe ẹ̀jẹ̀ Jésù sínú ẹ̀ ẹ̀jẹ̀ Jésù kó wọnú ẹ̀ lọ. amen. Ibi ò ní bá ọ. Amen. Ibi ò ní bá ọ. Amen. Ibi ò ní bá ọ. Amen. Ibi ò ní bá ọ. Amen. Ibi ò ní bá ọ. Amen. Ibi ò ní bá ọ. Amen. Ààbò Ọlọ́run kó dájú lórí ẹ. Amen. Òróró ìkódi ẹ̀jẹ̀ Jésù. Amen. Agbára solúsẹ̀ kó wọ ọbẹ̀ lọ. Amen. Ikú ò ní pa ọ́. Amen. Kò ní pọ́nmọ rẹ. Amen. Wàhálà ò ní ṣẹlẹ̀ sí ọ. Amen. Ògo fún orúkọ Olúwa. Hallelujah. Ògo fún orúkọ Olúwa. Hallelujah. Àdúrà rẹ gbà. Amen. Wà á ní ẹ̀rí wí gbogbo forúkọ olúwa ẹ dí ẹ tẹ́wọ́ forí ọ̀fẹ́ mo kí gbogbo iléyà ẹ̀rọ kò sí tòkò tí programu yín ọkùnrin nìkan ló wà lórí òkè ẹ ti ọwọ́ yín mo kí gbogbo yín greetings to you gẹ́gẹ́ bí òfin as the law láti. gbọ́ ilé yìí dáadáa listen up to this. gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè. to abide with the country law. àti òfin state. and that of the state. ní ọjọ́ tuesday tí mo ní aago mẹ́fà. on tuesday i six six a.m. ọ̀tá èèyàn ni màá kọ́kọ́ ṣe prayer wọn ní six. i will pray for fifty people. tí n bá ti parí fifty yẹn. after praying for fifty people. màá gbà ti àwọn mi. i will pray for another set of people. màá máa gbá pẹ̀lú ìgbésẹ̀. I will be praying with you step. Tọ́ba ti di aago mẹ́jọ. When it is eight. Ibi tí n bá ti gbàdé. Wherever I stop. Gbani ma ti dúró. That is where I stop but it is compulsory for you to pray. ó pọn dandan láti gbàdúrà. what you are passing through only ní ìdí nǹkan tó ń là kọjá nílò prayer. so prepare yourself. Yes, wà nù àwọn alágo mẹ́fà wà dé. if you are among those that will be here by six come here. ìpàdé obìnrin ẹ fi ilẹ̀ náà báyìí. but women program leave it for now. so pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run mo mọ̀ pé ọlọ́run yóò ti fi àánú fún amen. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo kí gbogbo yẹn jèrè àdúrà. amen. mo kí gọ́vnọ̀ adúpẹ́ lọ́wọ́ gọ́vnọ̀ stéètì lórúkọ olúwa ọgbọ́n tí wọ́n fi ń tò stéètì ọgbọ́n yẹn ò ní sọnù lórí wọn. ọlọ́run yóò máa ràn wọn lọ́wọ́. ẹ̀yin ọmọ ọlọ́run má rẹ̀wẹ̀sì nínú àdúrà. bẹ́ẹ̀ aládùúrà nígbà gbogbo ogun kì í borí ọmọ ọlọ́run o ogun ò sì lè borí ẹ. gbogbo ẹ̀yin tẹ́ jókòó ẹ dìde dúró. if you are seated be on your feet. ẹ tẹ́wọ́ fún orí ọ̀fẹ́. and stretch forth your for the grace. máa lọ lé lọ jẹun. go home and eat. lọ jẹun. go and eat. jẹun tó dáa. eat something good. tọ́jú ara rẹ. take care of yourself. òróró ìmọ̀mọ́ ni o ẹ mọ cover kan ní every monday morning lẹ́ẹ̀ máa mọ cover kọ̀ọ̀kan ẹ ṣẹ̀ máa sọ pé mo mú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. Say, I am take the and blood of And you are covered with the blood of Jesus in the name of Jesus. Amen. Mo súre fún yín bí ẹ ti ń lọ ẹ̀rí ànábà. Amen. Akọrin mélòó ni mo pè jọ Tuesday? Ẹ̀yin mẹ́ ẹ̀yin méjìlá péré ni. Ẹ̀rí ah. ànábà. Amen ibi ò ní bá yín ọ̀tá ò ní rí yín mú ayé ò ní mú yín ọwọ́ olúwa kó dára sí yín ọ̀run kó yà yín lẹ́nu orí yín ò ní gbàbọ̀dì ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dì orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ tó máa bá wa tọ́ tó ràn wá lọ́wọ́ tó ti wà lẹ́yìn láti sìn àti títí láíláí. aleluya mọ́kànlélógún yóyóyóyóyóyó. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.